ìṣẹ̀kẹ́ pàlọ́lógún yóò mẹ́lẹ̀ ọdọ́ 2014 karatu ayi ni anyatsa le fi mo kalika de eyi kɛta alukomi ma jɛ wa nege si karatu ɔna lɛ nu aya idelika nyɔmɛta esuratul bakara ɔma ya kɔ anagiri alahu ta'ala kawa kini wale wa anahu amanu wa tafawu na tuha. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون الله تبارك وتعالى إنه ولو أنهم آمنوا ما شاكينكم عم إيمان دو واتقوا كما هو جوشي لمثوبة من عند الله خير وقال هذا ماما نكبوجو وقال هذا إلى أولوتي lẹ́ọ̀kánú àlẹ́mú ìṣàkíní ké máa sọ̀gbọ́n máa yọ mami máa nìdú máa ọjọ́ sí bọ́ọ̀lá dẹ́kù máa ń yá ní púpọ̀ ọjọ́ ilẹ̀ òun ìtìlẹ̀ papò ṣakáàkì يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم يا أيها الذين آمنوا تبارك وتعالى أمكم بإيمانكم وجوه maliki dai Allah tabaraka wa ta'ala ya tanga wa bakwabe kuma da imani hijirun shabe kuma doja na Medina mashawugwa nabi sallallahu alaihi wasallam ami yahudu mashawa cha nabi sallallahu alaihi wasallam mashawa bayamo makawa kini arina sam'aka enali enwo agba oyu kola ile enali enwo bayini enali enwo agde onshira ilai ena bima na tamahal alaina enali enwo egba ebo kama igwa nabi sallallahu alaihi wasallama maya mayani ra'ina ẹkùn bá dọ́rọ̀ ní na bí ma'ana ọkàtùkẹ́ gbáyé ẹ̀yẹ́ rẹ̀ tàbálẹ̀ ẹ̀nà gbáyé ẹ̀nà lè alẹ́jẹ́ mayọ̀rọ̀ pàwà ayin nukọla gidẹ ikuma aka níbi sallallahu alaihi wasallam ayin ọlẹ ìṣíá ohun máa mú gbà níbi máa kọla gidẹ ọjọ́ àti níyà ayọ̀lẹ̀bí na ámọ́nù amẹ́kùnmẹ̀dí ìmá nìkọ́ ọjọ́ la taqulu ra'ina meki na ugwa ni bi kuma na kan agini li e muwa e ma yoro pa wa yo ka tu ge gba wa e ka me ka le mun wa qulu imuka ma qala ngani bi ba me ka wa unzurna e na gwa turuken maluka na ina bi taken ka de wasmau wala mɛ amugba torokuma lebɔ walil kafirin amɔdza kafiriba azabun alim azaba iwɔ onusema yi elam dun akini ukɔla isia ikanga nibi ɛŋu lifin se yi aliko kɔla isia tɔ abe kumasi akɔkɔla isia gɛdɛ nsami yahudu tɔ ɛ sabal kun cogi a kene duki a hoji a duce ba ya lola mun ha gole aliku dale ngallahu tabaraka wa ta'ala on di woni ni ngama ba kwa makina humashi kuma na ku kwala lelen alkoli chole shia un shi am koli shia ba lele amone nejo mashaka yo ẹgbà e ka ọyẹ lẹ́kì máa mẹ́ ẹ̀ọ̀nẹ̀ amadu ọ̀nà ẹ̀ọ̀ màṣínì ní alálì ṣínú obìnrin ní iná màṣá kàwọn báyìí ni ẹ̀rọ ajá ìṣe ẹ̀rọ ajá ìṣe ẹ̀nẹ́kà wọn ọ̀nà dun dun dun dùn dùn dùn bùm bùm bùm bùm ẹni àbá gbọ́nà oye àtàmù nàngà na ẹ̀rẹ̀ a ní alákòóló máa fẹ́ ọ náà dùn àmàkìyà nà máa ẹni agbọ́tánú àmà ọ̀lẹ́lẹ́dù jí ní lìran tọ́ abáyẹ ẹgbẹ́ kàdéhùn abáyẹ ẹkùn nẹ̀mẹ́ awọ́lá mẹ́wàá àmẹ́jẹ́ yọ́lọ́ ẹláfíà lọ ẹgbàá ẹni tọ́ ọjọ́ padà

ẹ̀wọ́n bá dùn alẹ́ ẹ̀wọ́n dùn ọmọkùnrin ọjọ́ la ìkọlà ìṣì àdọ́mù àjọmọ́jọ́ alkàmọ́ aligala màmàdọ́mù àwọn mẹ́lì pẹ́gbà àjọmọ́jọ́ àtìgbédọ́jọ́ ẹ̀wọ́n kàtà kùdálẹ̀ ìnàmúkọlà kẹlìmà kẹlìmà ìṣì agẹnilẹ́gbẹ̀dọ́mù kàmúnàákà ẹ̀wọ́n dógì múdẹ́yìn ìṣì islam tudan mikafiri azaba na na cima Allah ta'ala kan wa ainihi ma yawaddu alladhina kafaru aw shema ba ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم ولا أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم ما يود الذين كفروا من أهل الكتاب أما جابكم كافر من أهل الكتاب ما يجدد من walen mushrikin ogan lay ngodde nga be kuma chode yi amanu gonu gongo ngi junige an yunazzala alaykum min khairin min rabbikum turukuma de nga nyoro ku bo jongu dume kuma da kala kumeni igide adu ba kini ola meche de huma tabale tabale masula kame tabale tabale ya ole singojo o ya imde nga alihiri abeke ngenyo ondawo me edo mabonu boti male ne gikpe ngenyo yo yosin wallahu yahtassu bi rahmatihi man yasha Allahu atu bejumonyu ena giroyju um yautu O wallahu dhul fadli al azim Allahu angochi inatuli atuliye nana atuliye wuji Allah tabaraka wa ta'ala alayhi ìwé ẹ̀nà kìrì ojú yà má tún lẹ́wọ́dún ilẹ̀ àtúnlẹ̀ ọjọ́ ọjọ́ tí ó ṣe wọ́n ما ننسق من آية أو ننسها نأت بخير منها أو مثلها تعلم أن الله على كل شيء قدير ما ننسق من آية Allah ta'ala yanihi ifikwene e kama fi aya aka kpalu ṣeun kama ma ya dúdú palu ha fiha abakini ma jinwa nibi ma ya aka gbiyo na ti bi khairin min ha kawo mitili ha yanihi a e ma mi ikin yau tilelin a ya da anwai nga ma nya duwa awo misili ha be ke kici ubu ke te dar ya ke te ni ne pe ku ma du kwa lui to yo tinga ma da ngo e alam ta'lam ai da ya wa ma ni anna allah agini ojo allah ala kulli shay'in qadir ai da ya ma agini ojo allah chene ki ne ku ya uru da uru gijin to aya gida yi wani ya kola oji amma ya yabo gida a do dan ku ya yi mo dan gida hun mu du ko abe akun gun ga ya ojo mu ko isa chale tudu ina menge bodo mo e yir du shi haramu shi ya yi halal iya ẹ̀hùn kí ó o ṣe ló iṣẹ́ ọ̀dà ìṣẹ́ ọjọ́ mẹ́àmú àmá yóò haramu ṣe ìyá àdàmẹ́rẹ́ bọ̀dọ́mọ̀ halali ń ṣe idẹ́ gbogbo ṣe haramu aligun haramu Na bàbá ọtẹ́ ọtẹ́ ìṣẹ̀lẹ̀ ẹgbà bàbá zina ẹ̀ zina tí magbéjá kò lè rẹ̀ òjì ẹ̀dán ọjọ́ àkíní wọ́lẹ̀ dáni yá ti yá ni hàmí kù fàádù hùmá mẹ́yì ìgbódúlé mímú kùmà ìzina títí mẹ́bùmáìnà mẹ́tí ni kálù mímọ́ ọlá tàbálì kùmà kàkà máa fọyín tábà wà sídáhá fàádù hùmá mamda tuba kuma yẹ ni tọjọ kẹ bá hàn mama ọgẹlẹ kàmẹ kọnà ma lẹdí kí dàgbọn dàlù sùmọ bẹ. màá yina kɛ laban ye e laban ye ma kɛ laban ye ne dugu mɛ mun kɛ a kɛ yina mɛ a mɛ kini bɔ yan e y'a k'o to ba mɛ mɛ a kɔ na ɔle lɛ dugu a ma bi a nɛ yɔ a ti tɔ tɔlɔ de di mɛ fi ɔ o yi lɛ maa sakomi ni a yɛ maa y'a ye dudu kpalo. àwọn fi ha àbàkí ni ma jẹ́ mú gbíyàn torí na máa yẹ ẹ̀kọ́ yájọ́ náà níbi gbíyàn torí kìlẹ̀ àti ni ipa ń ìtàkàdọ́mọkún ma gba yájí ti kùrẹ̀ ní mamdu kó gaba ní a níbi ẹ̀mú gbíyàn yẹni sẹ́nu kọrí ó kàfàlà ẹ́ ẹni hi gbọ́ ẹ̀ máa yá ẹ̀ máa yá ìlà máa ṣá ọjọ́ ya ìmẹ́lẹ̀ dùkú ìkìrọ̀ yíjú ìmú dùkú tọ́ tùdálẹ̀ a máa ya ipalu ìdùkú ọlá méjì ní ṣe ìhà alkùrá aya ìdùkú ọmọ ya ìdùpalọ̀ ìní ìkìdọ́mọ́ ń máa mẹ́tẹ̀ ọlẹ́dù palọ máa mọ́múnẹ̀dú mamúdá kojú onugbonugbo aya ilẹ̀ ilẹ̀ ma mọ́múnẹ̀dú mamúdá gbẹ̀gbù ìyà nẹ̀bọ̀dọ́mọ́ máa dẹ̀tẹ̀ ń palún ọ̀kàtúndọ́mọ́ já líkùnmẹ́ gba àmá ọ̀kàtúlẹ́mẹ́ ògbà kùnmẹ́ ojú nǹka ojú lẹ́kùnjàkà ní kayá wọn ti kù ìyà nẹ́gidọ́mọ́ mamọ́dàdúkó ìbọ̀kàtú mamọ́kàtúndúkó ìbọ̀dà dogene ke ikole romu ne ne ki zinaji mari kulum okatu mamudu pe qur'an oda umda bobo ya na mengi kojo ya ya ya mo katu duku ya mo oda duku ya bonu mo katu tom kume gba ola dogene bu kojo akola eh bokuma na mo mai chen kuma nyaku turuki alwasiyatu lilwalidain wal aqrabin ma ci wasiya ngabo ma atama paima manya amụ ihu mara nị ọjọ anyị mọda ledukwu anyị menwe chọọ si ya e ha ta mekwa ihe mere mekwu mekwu alụ le acha nkene du ihu melekwu enwugwu atanwu dị eneke aje ihe enwu dị eneke aje ihu anya ke gwa nka ibi sura tunisai ọjọ anyị mụdua kakini ata okwenwu dɛ iye ihe okwenwu dị dɛ. firale ama ya ogenele ala mukuku ya mumne kagwegun to le ka ka gide kile an ke nana ya alquran aya gide bayani ya chetenwi ka jimi ka kola ojun to deun oluguru ga ya gide chusili an chi ojuko leun ilimi ni chi ojuko laun ilimi ni chi la laun ko na chuko seun kẹ́ẹ̀dẹ̀gbà tánì dípa amádọ́ sẹ́mẹ́ta olùkùlùgàbádíá ẹ̀rù ṣùkọ́ṣẹ́un kẹma ní kí a ní ní ilimi ń pàtánù ṣídí ìbùnẹ̀gbùnẹ̀yìn dálẹ̀ àmì máa lè mi ma mẹ́gbàdú tánì ma ìlí tá fi kọ oyí aya ìdú palu kó máa dùn múnà awẹ́wùn ma kọ aya idu kpalu ama adu kpalu le taku ma domu na agwẹgun ama jẹnga lebi gbiyan le ta ma domu na agwẹgun e ẹun tọ da kidugbo gba ma ya ọgẹ nẹlẹya dẹ ma le mi kama dọ akini <coughs> abdulrahman ibn al-jawzi abul faraj ma le mi kama dọ akini abul farji ibn al-jawzi ìdí àmì ma le mi lile gbiti gbiti gbiti òun nugunugo ìtsẹnẹ kìkiri annasikh wal mansukh aya yake apa ya kalu pa ye kuma palo madudo litazo lakini al musfa al musaffa bi akafi ahli rusukhi min ilmi an-nasikh wal mansukh odu litazo le ehu ma yake akola nasikh wal mansukh mali migdai ku odo 597 odo 597 odo hijra wani malumi gida yanku ikili ta fi oji alimun nasa wal mansur malami o munege shi malami ya kuma adawa kini aliyu bin ahmad bin sa'id bin hazmi a zahiri ini malami shi malami ka agbon ma adawa kini ibn hazmi ibn hazmi ikili fi ma adawa kini òun dé mẹ́zàbí àmàlìkì ní lèbí ṣàfi ní lèbí ahmad bin hanbal òun ni mẹ́zàbí mọ́dọ́ àkíní azahiriya mẹ́zàbí ẹni mọ́dọ́ azahiriya rẹ̀ tó mẹ́zàbí lẹ òun lójú òun tẹ́ nẹ́ka ìdí àbúkùmá nùmà ọ̀ngẹ̀ngẹ́nẹ́ èyí mẹ́zàbí zahiriya rẹ̀ ẹ̀lẹ́kọ́ tó máa lè mílẹ̀ ìkiri tábí mọ́dọ́ àkíní annáṣíkú níbùn hasbi amma ya ke akpa ya lo malami mun ya madara kini ibnu sallama ibnu sallama ikilita ni madara kini annasikhu wal mansukhu fil qur'an ogalage qatada bin du'ama bin qatada as-sudusi abul khattab ungu kilita bi madara kini annasikhu wal mansukhu li qatada akunu adodomo akela bakakalu obilege mali mi muna madu akinihi amado ohun ti ugbo kọta almajiri kọta da nìṣe orí ọdún ohun ohun ti almajiri kọta da nìṣe ìkìlítà fi madu akini annasi kwalmansu kwabana lẹ́fì sí ẹ̀ ń dàrí ọdún ṣùnà ọdún ọgbẹ̀n òbílẹ́gẹ̀ àmì imali mi nana nana nana dábìnà akini mara abin yusuf bin abubakar alkarami ikilita fi annasiku walmansu lilkarami obilahi batullahi bin salamat bin nasar almakuri onugo ikilita fi mado annasiku walmansu yawon duk yale a gida mi malami nana nana ma wulita fi kowo jima ba ne ya ma fẹ́ wọlé sẹ́mu kú gára ní ṣe yìí ma ti ne ke a ma bàkàkì nàbẹ̀rẹ̀ yìí wọn nana mẹ́ milita fi mado akini mabahis fi ulumil qur'an mabahis fi ulumi alquran malami ti kom ado akini manna alqatan manna alqatan to ni tabi lele egi hu eni babi kuma degbate kuma kola uji eh annas wal mansur ogale onenyi wa kuma ado akini imam suyuti ibili tabi kuma ado akini al itqan fi ulumi alquran ibili tabi lele idi babi lile tane fi jowo kedi gebi ya kola uji annas wal mansur amaya eke akpayalu mamaya eke e amaya eke akpayalu mamaya eku ma ho palu aliko to dale badu jenana amali juju ewa mi ya kuya yalele alam ta'lam aidaha ma yaman anna allah ala kulli shay'in qadir ka kallahu shenaki ni kuya udun shin alam ta'lam ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير ألم تعلم أيدي أمن أن الله ركوج الله له ملك السماوات والأرض أما أكون نوفي أجالي فعنه ẹmà ọ̀gẹ́nẹ lẹ́nu àkójọ lọ ọjọ́ àlèkò ánẹ́nu wọ̀n máa lẹ́kùn mìndí ònìlá àmẹ́gìdẹ́ òbí ọjọ́ mẹ́wọ̀n nẹ́gẹ̀nú ìwọ̀líyìn ẹnà òṣùbí ọmọ ẹnẹ́nu wọ̀lá ànàsí ìrìnmẹ́ àwọn ẹnẹ́ gbójú ẹnà àtìkò ọ̀run tó dáálẹ̀ mẹ́mú pa ọ̀gẹ́ lẹ́kàkẹ́ ohun أم تريدون أن تس فاسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل أم تريدون أن تسألوا رسولكم أي أمامتني تركم أن يأتون سمعيني با كما سئل موسى من قبل doge ne ko ma ta ni bi musa e ba gbele kan ben israel awa ta ni bi musa e oli ni abane le o meti ni kuma na tonu sheme e ba ini ne abu dabu ini ne ni hawo o meti ni kuma na ta ni bi sallallahu alaihi wasallam e ko o men yatabaddal al kufra bil iman chan kene du mi kafiri sigba kiti imani no mi man du palo kafiri si ba kọkọdị gọlla zawa asabi enele emula bụ ọna ekete ọkụkọ item anyị gịrị ebe a ya ha na ini ite tabali ụdị adịn islam ma atinikwu na ekete nini but ma m ga-atini duru nini ihe tabali. ee enwe ma ama nicha ka kidili ije kete nini ụba ihe ọla ya tabali ọmọ enu ini ya eja kpe ini ya eji ya

المثقل الحرفي عرف لا kolokolo a chaju ma enwe ti amare fi ele onu nge ti bolo ida ya ga baka mo kala ya wujibu Eh, to anyway to madu lazim kedai to madu lazim fa lazim ewe duka mdu kila ne eh al mutakkal al harfi ami an yake ci arafi yake ci wuji rai adam to da alawati ne marafi rai wa ya kana fi alif duru amma yake ci madu hudan al madu amma ka wa yake al madu alif lam mai mi jaye mai dali unore mo wa ya rafi mele no mole alibo waya leneme lazimu waya ki lam waya ki zim waya ki mim waya taneme amko da manyam didi tako waya almajiri oye oh, anorogu em hiki adu pohalo ohun ni yo akohin ya dalu ya sha ki muhimun waya ke makimon to jenke mogenele em ustake aya do aya duane maja ki claim mailen ekon ni wo ye ki bon ko ini mi wo yo moye ini te tabali inyon ini lele abe boya ate ini chia o mate o yon yi le ti ni chia wallahi ini duke te dunia ai o yon de qur'an o yon de hadith o yon do mo ma duwe only that ma ngo do ya abuta bu ni na abuta bu e na abuta bu te e caution ma caution ye e da ti no gele le imada alen ni na abuta bu ngete ba ohe abụta ba ala eju ole ide ọmọkụ ma rue ma mụdu ya gabe ole nele nwa ọbịa eju ya abụ nwụna inikete ya e ohe ala eju ma rue elibo inikete ohe ala eju ma rue inadojo ko mpo ngwa kola bi kasa ju rigire lugbo ọ na ka mụ na ate atini nini ologene le kadu chenga mụ na ona ona atu e nini unga nge ugo kedo look at the huja ko is very wrong ene gi ma ma ci karatun ke ti malimi ni na be ke ci karatu ino e ma ki ilmi ele kadi en ya ti malimi ni ni ki mudabiri je un eti ni ni ini e ti ngene ti dulu ke gbo yi ni kuma do eni malo e ngati ni ma en ya chuwe nga bana ita ama ibi hadith ki qur'an ngati ni ma ko ibi hadith ki qur'ani ohun ha te na ma ko oyi. to whereas iya ki hadith fi qur'ani ke te maru sadini shon ga dis ma ke ar ke secondary source of islamic law and primary source of islamic law ona kuma do da adini amen kuma do da adini pe hundu ma ma opero ọla meji akoro ọla meji le o chi ti ete yorudu ihe ti yodu lewun ti qur'an kai hadith eke keju gbogbo ma won doda enwa adini ku mune ya sheun won si secondary source of islamic law yi secondary yile ohun ya won che peru dabina ara keju mewa we aya ni ko hadith titi ohun wa ti ni kam ke

chidi egbe egbe bụ dàbí akẹrẹbá mi sì hábẹ àníbi amẹkàmẹkpá níbi tsẹ gbàdàmà ha amẹkùmẹ tsọmọ kàrà tó ha ẹhùn sàbẹrẹ ju kàmẹ nẹ torí àníbi yẹn nìyí mẹ wọnyú ọ̀pá kété pé ọ̀pá ọ̀bọ̀ mẹ́tẹ̀ wáyé ọkà ó kété mẹ lu yé màá yẹn lóko ọ̀pá yẹn lẹ́yìn ní ọ̀pá yẹn lùpá mi sì mi ń ga kí ni àmì bá ha e nà áńgọ́nù to do am ayi tigo kuma ni first hand information raw information onugbonugbo abireju kpa alagreba ama gbakwala nibiyi ama ile a nibi kì í ṣẹun lẹlẹ so yeke ma lé ẹkọ ń tánì ẹ àdìsí tánì na gbogbo ìmà ní ẹnẹ ọ abireju lẹkọ yìí tọgbọn ẹja mi sàábẹ lẹsẹ ẹ eh? ogbon ẹdi kìíyà tẹ ogbon ẹdi ìjìmá tẹ àtàwọn imáàmù malik ongon gbe baluka amelu ahlil medina ushe abehe o medina kuma chache ekweju anebi ushe maka ma chache kweju anebi ka nebi maki kola do oji nwune ba kihon ongon baluka n tihe nkuma kuma ale bo maru shadini ama ami ami mali mi ibe keji enwe ebo mako ohun mu daje obilege al'ada enwe ọgwụ ìdí ẹ̀hùn kò máa gbárù kàún kí ẹ̀hùn kò náà lè bọ́ ìjùkọ́ ẹ̀kì máa ń fi àmì òkó imẹ́lẹ̀ yóò dúdú irin ifi àdìsí irin ifi kùrán irin ifi ìjìmá irin ìyàfọ́ kìíyàsí irin tọ́n kì máa fẹ́hùn mẹ́lẹ̀ lẹ́rin àádà ẹ̀wọ̀n ògùn yíya ẹ̀m dábà ìmúdẹ̀hùn kẹ̀mà tí ni kẹ́lì mọ́ àbíwẹ̀ àmàṣà gbogbo àlè ugbàdúgbò máa wá máa mú wà máa mú ní

mgbe okonugonu ga-ahụ ya alị ka dị ya na ike na-ehu anị ka ile gbozi ogbogbo ya do ya na ile chihu na ngere tukwani sheda mene jalabiya mene ahegbolo mene ile idu iduan ame ya ame libe al'ada eme ẹnu e e ka al'ada abewa igbe ni an macha goli ashe malu macha goli ya nika mi gbe ya kare gbọ kabo wuyo sha goli mechima ya nalo kami yehudu ami kavire ya cha goli chen kama go mami ma mami tutuko ma mi kuru pati pokiti toha iku iku mari pokiti toha ide ama tiwa abru ke yubi ngama ko bila ma chanen ala ibru ajugo ama chanen ala ada ya biya no moile to dale amen amala ade male oga he tijele ma ne yo bire aye chet dire ide ala ada bi igwelin ama chanen ya ala ada onwo yuwa to al'ada ya bu garbu ne abiwo biyo lane to to dale mai ni une chaka na ne ngogile ba ikije kimu de gbade gba so ko ne ne chaka ma ko le bi enu but ita lali weda ko na yi kamu ne kuma kini define ye e ara ni ne ko na yi da ba yo ne dukile ma ma ni mala dale chaka ji yo mu duwe ko ke on le mu da ma mala dale ya chaka ji mali ne ne jo ye ne ba yo

oye yẹ kọlọ ajé lómi ruwa yìí tó ayọ̀ máa dọ́ àkínní àlàáda dẹ nkùn máa dọ́ àlàáda dẹ inú gbogbo máa dọ́ àlàáda míì sì bá dín ní kàdínì àwẹ́lkọ̀mù yàna ní àlàáda egbò mẹ́rin dá kàdínì máa àwẹ́lkọ̀mù nínú tí máa nọ yà abájọ ìmúdí ọ̀dà ní islam máa nọ bulẹ̀ àtàwọn iye ń islam mẹ́rin dúkù máa dọ́ kóbì ní islam mẹ́rin dúkù máa dọ́ kí ṣìgbọ́n ní àmẹ́rin dúkù máa dọ́ kó nù ẹ̀hà ẹ̀rẹ́ ní ó bì ìtàlá àdéhìwà dọ́mọ̀ to al'ada ila jan ma kito en ya ma ata ojo ati konti ruhunna bi idni ahlihinna oya kenya ne imu dizi ni a amu uduim ta ne bi gala al'adi ma jan kamanya kamanya ka ko na ata ama ile e al'adi ma ma ya kere bu no gele ma ta ne mu enwu ju e, e ka ma mo le bi to ba yo islam welcome

enye mmadụ ada alụkụmecha mecha kuchie melikwugbo ọya ine agụmecha kuchie melikwugbo n'ije ọla ujenwujenwu mecha je inu ujenwu ji galacha je adịta ka adịjala ada mmadụ acha kwụla kọ acha kwụla acha kwụla acha kwụla ogidigbo kọjọ ajakula pé tí kọjọ ajakula pé bàlá ẹ́ àlùdúgbò múnẹ̀ lè aṣa lè inú ọ̀gẹ̀dẹ̀ máa ma ń kàjí máa amàdúgbò rí rẹ̀ akáàbà ó máa dọ́ àkàábà yìí ìyára dọ́ àkàábà anikakayi anakaábà anọ̀bíàbọ̀ anọ̀yógídígbò anìbàlà anájẹ́mánàbì amújẹ́gílẹ̀ amábìrì amóhùnláyìn jẹ́gílẹ̀ ìjàbá yìí tọ́ alẹ́jẹ́ àlàádà uyen ekìkì uyen ẹ̀wọ̀n òwúwà rẹ̀ uyen spaghetti bí ẹ̀wọ̀n òwúwà ní ìdí àlàádà indomie ìdí àlàádà ní ma gị enwe tonse ịdị ala al'ada ụgba kpukpe nzara adịwa bụtamala jem ka eje ịchara amụ na eje inu ama woke m da ma al'ada iwe eme nke chara ada iwe ọladụrụ ajụkwụ tojigbe na kuma gịnị o na ati nini ama al'ada gidi amenga al'ada gidi idihe ihe duki ma ji nwa kpaa dini n'islam ma welcome that is why ele akini ọgọkọ ẹ eh, a máa lèmi dẹ àmì máa lèmi à èmi tsẹkù máa tsi wáàzì bá òtógbò máa nẹ òtógbò máa nyere àwọn òní òun máa nẹ tó alikẹba kò máa nẹ àlàáda yà ala ràbùn tse ìdí àlàáda yà ma mí àmà àbí àwọn olùyìí máa ìrora yìí kó tó àmà lè bí ògùjò bí ògùn màṣọ̀kọ̀rọ̀ àti yọ̀lọ̀ àbí ọ̀gí ilẹ̀ àmà náà kẹba ma nára ò ní máyún ìgbẹ́bọ̀ á ní máa ra ò ní òjijì ma máa ra ò ní yé òbí gbogbo má lè kẹba kó wọ́n kára ní o. takun gbogbo ẹtí lé ọlẹ àwọn ìlú máa nìgàlà rẹ ẹ má yẹ kékeré kó kẹsí alijal adama ni ah, galkun gurgun de buta eh? ya shiwala eh ogo kunu de abajo e mu ma he che ti ko la abajo ma ni ah ya bu ji no he ane kun da ki na he gele ki al ada e ma do e mo gure to onu ya na mi ni bu ko suit ya ne ma kene gide ki meyo de ogo ko ujane ujane anka ujane london tomo mana mi meyo abele wugo ko ko nude traditional of the ogele nge masina mai to fe abanele ene kije o ma bayo uno kana unde su to la ngire ya to male mi mi e ya da ana mara bi mi jala imahe wa jala bi mudo ogo ana mi ne emi su fi ma li male ji ko shi ma ma jake haramu ni ima jongi bin usman mo jira dan ima dalen ida america america ida tafsir odoi mm america ma dulu tike tafsir odoi aliko ibo na ki alu on na di message toji wallpaper yeni masala jaba ne ki da america yi e. to mo ma dun o mo ngal tike tafsir odoi insha allah ma do ga me charo anu on na post un erere Eh, dr isa ali bantami malami gbogbo awon shika yi eh, kiloti saudiya yi to medina masalasi medina ọmọ gbóyí ṣe bèèzì medina gbóyí ṣe bèèzì ń àbáyọ yìí tó lẹ́kṣọ́ra ìṣe medina yìí tó ara gbogbo mọ̀ mú ṣe lẹ́kṣọ́ra ọjà wọn ẹun bí àti bí wọ́n máa yọ ìyá wa mú yóò ìbọ̀kọ̀ bí máa yẹ ní òun òrùka wa ṣe tẹ̀síìrì máa mọ́dà dún kí ní a ṣe tẹ̀síìrì abuja òun ìwá a ṣe tẹ̀síìrì yìí tàbí to òun òun yẹ ní ètò òun òun dáàjì tafsiri ẹ̀lúkọ́ ma nàìjíríà ti bí medina láti lẹ́tọ́rà òun dá àbújá dáàjì tafsiri ọmọ nàìjíríà ti agúnmẹ́jì tafsiri òun alùsánà mẹ́lẹ́ yájì tafsiri ẹ̀lúkọ́ lọ́jọ́bá tọ́rọ ìsá alifàtà mẹ́ta wáàdì tafsiri nǹkan ya ti ọ̀rọ̀ ijú méjì ní ṣe yìí masalasi kàdé wúṣe à yà yá ti wáàdì masalasi lẹ alárabì á ẹ̀yẹ́lá ti gbé kéèjì gbélé àjálà kéèjì tó tẹ̀sí méjì gájí alẹ́jì lọ́mù yà náà kó jẹ́ ẹ̀dàgbà sí mẹ́dínà ẹ̀lẹ́kọ́ máàlìmí kákàkìdẹ́ ìbá máàlìmí kí ju mọ́ gbítígbítígbítí ní ṣe mọ́sálásí gbó kí wú almost every week ya post ya

on drive nku alquran kagini ma ci sadu zari'a en eh, ma do kagini sadu zari'a cika gini hi en eh, kitaka aditi chaka men duwa ka kinyo kuma ci qur'ani chaka men duwa ka kinyo kuma ci amado wa amado al-usul etele eh, mu duwa ka gini hi itu pe kuma ci mulele sadan min zari'a turgi je kai ke nye nwe ebene kini ki lola okola le do enenge ebene ka domo oda mati ni ketin enge ebene gide qur'an ka ke haramu shi hadith ya ke haramu shi ama sabu beri ya ni enule e uchi o mole iji kwene ke ke e e anya be ya jihadi ne yace jihadi ke yace ewe gaba da yawa shi limamu mai wa ya simali mi mai keda biri yo oro yo ma ene ki achere du kwemi tena gudi kwemi toge ku ki alu ki anya ko shakara sidi ama amma albaraka ya guhuma ke guhuma ba ma ogwe ma akoshe amune ma akuja no ma akwai makamu ne jikano akwai makamu na jizari akpai ma tuto jihadi leku ma ci omo ma tini kawo ma ya baba kuma me rada kuma ya bo asi jihadi oyo jihadi ele jiru mi ma mo goru ma ko pari iye ke gomi aja wa yo yi imu de sedu de ri amu ilu to mole ba e unki anya pa de jinana ma mo be du mo ha kuma de pa ama mo be du mo ha kuma de pa yi wa enyo nge atini ri mi ora yo ta ko ngeda ga kar gojon adini yau ta adini a kwanin jaba ki kristian ne ke yi ẹni kristian ne ke yi mateno imi ne roi imi gida yake roi hadisi wulaba kici yin yokere mile kurani wulaba kici yin yokere mile shaddan ne zari'a su da kije kuma yi da kwa kedi le kece ku yi kuma ta alele na dini alhabiru ajibu imamu a sayyidina abubakar radiyallahu ta'ala anhu

kawai dai taka mu e e e ne kini ma kini a ẹun gida ẹbẹ̀ kí ẹnẹ̀kì máa nọ ohun ìtùgbẹ̀kì àwọn pàtẹ́ ohun tàbálẹ̀ lò tó dáa bẹ́ẹ̀ gida ní yíwa ìwà ní gama àwọn àfi pàdán tó kọ́ṣẹ́ kùmà kí abu mẹ́ta sẹ́dìna umar abubakar ma tọ́wọ́ ipa toro ka kuma mugugun kuma mugugun toro kije kuma we ma ye kuma ye nya da dun la ma oji enoko ana se biti e nya ole chobata bukulu ame we ma se nka na ba yo yi amune ya me akito nge pa iji nge a ko do aba ka mun ya me akini ogi mi nge ma ko ni to ki a ji toro yo ngi ni eligo na ma do tedu dari ale e mu yiki dai ci tudu gani ke ona pa nyemu bune ada gini wakati wakati malami ke si malami ke du do eni ke lugo ka ba joyi amune kuma joyi kenya ti ma wazi ama e to ngadini o ni chalo je mata amani na gereja adini dani

alejule wuli ma emukɔda ka dɔmɔ amewo yɛ ti gine gine gine gine gine ati ama yin ame ame ne dɔ ama fi kama fi yorùbá lɔ to gbolo gbolo ya ne yi akida kuma ma

atɛnɛgi tsi awa mɛ tayɛ la atɛnɛgi tsi mi do wɛ wa ba alo kete ni tse ala yɛ bolo lɛ yugo ata toro kaadi ni tuwe tuma yi ju take mɔ o duma gbogbo mi to wɛ wa ɛ ɔ ekɔ da ŋuma taka ma ya alikama eka tse k'i ka takpa mi ni ona ya juma da de kuma ɔda de ya abẹ̀múdà adágó ẹ̀ dí ọwọ́ yìí gbogbogbò ẹni ìdẹ̀rẹ̀ yàtẹ̀ gbogbo ìdẹ̀gbọ́n mẹ́rẹ̀ dùn ánì ìdẹ̀rẹ̀ yàtẹ̀ gbogbo ìdẹ̀gbọ́n mẹ́rẹ̀ dùn ánì onígbòǹgbò máa já gá ìgbẹ̀ní ìdákìlọgbá ìdẹ̀gbọ́n ìdágó ìdẹ́gbogbo màṣínì kókọ́ màṣínì kókọ́ yọ ha torí kuma dùn gáà kí ni ìṣẹ̀bú máa yọ ọ̀rẹ́ ẹ̀dọ́n akà níbi ẹ̀jì ọmọ òun á ti wọ́n ọmọ lòun á ti ní ṣáàtù ani bi olungun ga cho e ado e adere nya tere e lawu ai je ga kenga jita kere yawu akwa adini ngedu gbiti ngama dojo bulo huma hadithuna sabima ya'rifun aturidu aturidu an yukadhibuna allaha wa rasula eh ayemi li pa malu kabiri juma de enadu li pa mo gan lan etini kuma do lojo kwa ni bire mi le mujiza ne bi eke make ka ma ma kini kolama eh

an kiri ma ita bagi jina ma ku o kejo ne nyima we ya kama ju ni ni like en aki kolo gile o meji eh o le ka de u jinga ba yo la lo la pa ka le ka ame ọcha jaka gboro gile eme de ti me bote jin mi ma ro ka le no e ka ama dị ma de ti bọte bote o ka ti ma u gile ka ma ki kolo gile do dan eh e un du ame lu ga ti ni de o bi ti won la me ame ya to hele do we e ma convince sadu ya

ẹjẹ́ nínú ìkànnìkànnì ẹjẹ́ náà alò ọwọ́ kàmà pàẹ́ kà ọyẹ́lẹ́ rà lè kọ́ nẹ̀lẹ́yìn òtòlè ṣe ń kẹgbọ́ ọgẹ́nẹ lẹ́bà yìí nẹ̀ tìgbú jà kẹ́dà lóòrùdá martin tó dúkẹ́ wọn mẹ́rẹ́ lẹ́sẹ̀tò ìní fẹ̀tọ́ akẹ́dú ya dẹ̀ fẹ̀tọ́ akẹ́dú èmi dẹ̀ kí ẹ̀hùn jẹ́ mi dú èmi gọ́lá mi na yi ya determine e level imani ma level abiriju ma ya kimi gani mwa so alkidaire en kuma adu shadini do mo dale en leshi ma nyo kindi ini kitabali ni ini kitabali ni e atego ma muhi duwe e mugba ami male mi saudia kuma adu ni ni ba macha adu ni na aja ya hadithi leo duki je tak ma je haya kuma je hadithi ba

ẹgbà kí wọn ayá táwọn máa kó ìsáyà máa ṣe tọ galuka níbi ká gbé rẹ galuka níbi ká gbé rẹ so alukami máa lè mílẹ akumaṣá akumaṣá kí lè rẹ yẹn wọn ní tẹtabalẹ ẹyẹ kàmá mọ tọ ayé ìka níbi ẹṣọ bọ ìka mẹyà káyà máa mọ ìwé lẹdọ ẹ tọ àmì sábẹ ẹlẹka mẹ máa yẹ ọwọ ẹni hà bẹẹ yìí kìí ṣọkọ máa kí kí wọn rẹ àbẹ kí ee eh, wee kake mele ogo ye ma mi o na ali o na o na ali ba ori le eyi ni de tunali ni te taba anabi sallallahu alaihi wasallam inna a'zama almuslimina jurman man sa'ala an shay'in lam yukra ana ki nulle fitune ama ba baba shene duki anya tini ne mama du sharamu tan fa hurima min ajali masalati tamam du chiri ko kudi ni ne mutwate ojo ke silent ojo ke kemdu yo olele tan ini ni ẹ̀kẹ́ wá tẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ òun tá a jẹ́ ní ilẹ̀ ayáṣọ́ ayáṣẹ́ haramu máa lè mi ní níkà ìlójá ní kánò àdúrà kìíní ṣe dr sani ríjẹ́lẹ̀ dr sani umar ríjẹ́lẹ̀ mu òṣìmáàlè mi kìíní markaz imam bukhari ṣàbjálótì buk new site ọmọlẹ́yìn markaz imam buhari dẹ́ ìṣáṣí ìnàkàrà tó kì ṣáṣí kàṣáàlì ọjọ́ mẹ́wẹ́lẹ́wẹ́rù mítàbí kì á ṣe wọn alámàrọ́ àti alwasiya tó kóbra orí lítàbí dẹ́ ẹnì kí kọ́ yàtí ibùn tèmíyà yàá ti lítàbí ọjọ́ mẹ́wẹ́lẹ́wẹ́rù yàá ti tafsir ọjọ́ mẹ́jẹjọ kí nàmú lítàbí kì dín ẹgbà ẹgbà kì nàmí tààlì má ti kì nẹjọ omi adọ́jọ́ kà wá tọ́ eni ẹni wa wà gbà ńláti ni mà ó kọ́lọ́ ètè banki tó ní ẹnẹ̀kẹ́ ìṣàpàfẹ́ ti kọ́lọ́ banki àmẹ́yà kí ni ìwú ẹ̀jẹ̀ ẹ̀yàn tọ́ báǹkì ẹ̀ àti wu àmẹ́yà kí ẹnẹ̀kẹ́ àjèwú ọjọ́ ànàmàmẹ́lẹ́ ẹnẹ̀kẹ́ àmẹ́yà dùnmẹ́lẹ́ ọjọ́ ànàmàmẹ́lẹ́ ama kọtagada gide òwele ọjà na màgẹlẹ ama tukọlọpọ ẹgbẹwu ọjà gbogbo atani tọ ọwọ báńkì hà kó nà tiẹ tukọlọpọ ẹlẹ tẹ ẹnẹ tsabiri ju gbẹnigedu mu mu yẹ ẹlẹ taa wọ́ọ̀tì nẹ́mu kàmẹ́ àmọ́ la ọlọ́dún wòjì kò la àpàtìtìní ní egbò ẹ̀dẹ̀ ẹ̀kwánu ẹni tágùn gùn nínú ẹ̀nà mi nínú fún àti nìtú ẹni tọ́ akẹ́rọ̀kọ́lá ma gbọ́fẹ̀ ẹni yí onúgbùnùgbù ìwẹ̀ wà á ti kọ́lọ̀ báàkì yẹ́ ìhẹ́ Agwọ àgbẹ̀ àti nínú ojú kọ́lọ̀ báàkì jẹ́rẹ́ sɛŋ kun mu oyini ni dunwe biriju biriju alukɔjɔ ka alukane ka ya dun ka kini kɔlɔ le sahara mun si ɛmu sɛŋ kun y'a kan wɔn lɛbi gilɛ da eye o mɛ fɛn o yɛ a banki o do kɛ banki ɛsɛ ŋa ne ne ko yɛ n'o ŋa ti ne mu

Wada ní kóòlì kóòlì kàkí ní ọ̀là kí máa lẹ̀ ányá kàmí abáyọ̀ ìgìrẹ́ ihò kàmí kì mú bìrú méjú kàkí ní kọ́lọ̀ báǹkì gìrẹ́ ìyàn mi kùnà chin alùkìtsàbà pàmùsẹ̀ yìí ìyàn mi kùnà chin kì máa ya nkóa kì mí hàdí sí nkóa wọ́kẹ́ alùkóòlì sí kóòlì kàkí ní wàá yá tukọ́lọ́ inú ọmọ ìjàkà lé oúnjẹ lónìí wọn wada yá tukọ́lọ́ inú wàá kúté yìí wàá dàlùkóòlì lẹ́kùn ọ̀gẹ́nẹ̀lẹ́ kàkó ẹ̀jẹ̀ ní ìmáà nìkọ́ àdàlùkóòlì lẹ́kùn ọ̀gẹ́nẹ̀lẹ́ takùn kìtsánẹ̀ bẹ̀yà ni. ehe mala mgbe na gesha kuru ya ba ya mu eh to amma kini education la tasalu an ashiya'a in tubida lakum tasuhu mekin ya te ni ne won ma wa biri ju ni ne ole ko ma hu ka mu me me agba

olùtọ́jú agbájẹ́ ń kó nẹ̀ ọ́ ní kẹlẹ́ lípọ̀ àwọn ojú àtẹ̀ abẹ́ àlèkóhùn ẹ̀wẹ̀ àtò àníbì kẹnẹkìtẹ́ ní gbogbo ìmẹ́jú nǹkan àná ìdàbí ní ẹ̀wọ̀n ìntẹ̀kẹ́lẹ̀mà tekellama bi amrin azim shan kana jillu ne ko yan ga giya ya kola ole wuja ya fara wa in sakata sakata an mithli dhalika iya halu de ma kola ni enge bene idal ili dal dal da din rom sake ya kola ba ye imde akoya mi oko ye e ma ka ni oye yoko ko kale abi abi on to yo an tu wala ida ka oli mire yugo tene kuma na timi nino bana gidayin me timi nina bana gidayin nana mune ka gomo saad mm saad gomo yani hi anabi aka anabi mai ka do yini ina anabi unge o ne mu ko yin pa wa pa unge pa live e o yate o yaun ko ne gele ke ara ti o unge o ati lo tawun ke akere bele unga ko ma hi kaadị ihe egbe enwe nke na ị ga-agị na onwe akpa ihe ikpe gị nwa akpa onwe ka ya abịghị agba e ka ahụ tinye anyị ahụ tinye anyị melisa adịba ahụ ụgwọ eji edo ịja ee enedu n'ugwu edo abalịlị na edo abalịlị edo enwe ebe ahụ nwa akaeche

ìyẹ̀kìn yẹn ọgbí àwọn ojú òkúta balẹ̀ òun ájú òkúta sáàjìlẹ̀ ọgbí àwọn ojú òkúta òun taka níbi sallallahu alaihi wasallam ayin hizaru ni ma sarakto en wi ku kona me ba me ko me ngo ke ndu ni yen ile uma waka waka ama de ja ja tu hoda arula lale abuta nja abuta ba abuta ani bi ko lo ja o ja bi bi ya bi bi me ni me pa anibi dɔda awo yewu imda dɔda awo yabuta you ijo silent kɔkɔla yabuta imda dɔdo ya bibi ɛni mɛ li mɛ nɛwu yi mɛ pa ɛnɛ bibi idze yi akuma ɛligi tɛ wɔn tahi ma lu na ɛni mɛ pepa mɛ pepa ɔnu mɛ yi ne nɛwu ya ga mɛ pa ɔnu gede asi kakini ɛwɔ lɛ ɛwu bibi idze yi yɔ nɛ pa. manya ka tudu ka nebi ka kɛ kpa ne jaka nasu la ka nebi wo kɛ kpa todo ka kɛ alo i ɲɛ dɛ iyo abuta kemu da to ɔda la le ane bi kɛmu do ye ŋu abuta mɛ kpam ane bi kan mɛ kpanu ane kan mɛ yɛlamu ane kan mɛ yɛnu ane kan asolu ka mɛ yɛlɛ dan ma yɛŋu kemu da ane bi yɛla abuta den den den mɛmɛ le wa ìlà wọn tí ó mẹ́mẹ́lẹ̀ nílẹ̀ àkútà pààyàn pa ọ́ ẹ̀hún bìbìbìbì mú yí òǹbọ́tọ́ tí ní òǹbọ́tọ́ ìlà wọn tí owó ọmọmẹ́lẹ̀ yí tẹ́ ọ̀ yí tẹ́ tara abúdá wà nílẹ̀ ìbò fúnṣẹ́lá sílá máa ń yẹ yí kìdẹ́ yí kìdọ́ tara wíwá òde ní yí gẹ́dẹ́ ìlà àkútà rẹ̀ wọ́n yà fún àmàmdà sí ìlú mú ẹ̀ ìlà àkútà ẹ̀mẹ́ ìdálótá abo agogo ya ni ni amata yelogi amata yini alada ka kola mwile ani di tele no ti ada ta tali jo alada chef ma cha ya alada me ame ko meje mama cha ya alada me ko ga yen ni na bon abo no cha je no tan yo ngi yen ngi mi ju yen ame me yu yele ame me yu yebe ka me me da me je ti so idula ba ni ya cha ramu ile mdunga ki wo ke no ngi je ama ko ne ko ko ka ngi je de التي فيكو على المذاهب الأربعة volume يجرد أعتقد عبد الرحمن الجزيري volume يجرد أعتقد كيجي أعتقد كيتا ما إنه إلان يينيو يكاقاين أنا جي ما إنه إلان يكاقاين ما صح ogun ilé ẹ̀jẹ̀ wọn máa yọ̀ ní kàbàkà wọn ní tó jẹun jẹbi ọmọ ẹtí ni ẹ̀bí kò máa ń mọ́

mẹ́ra yìí wọ́tẹ́ yéèkì máa ń dà kọ̀lá ojú ń kí alúdé ọwọ́kẹ́lá àbútádẹ̀ ìkọ̀lá ojú ń ọwọ́kẹ́lá yíkà mọ́ nǹka ẹlà àkìlẹ́kó àkìlẹ́kì haramu ṣe màtá níbi ma sọlá àlùsọlá màkíní inú ma máa dún àmà màkíní àmàkíní àdọ̀ àkìlẹ́ mìt yún akili ẹni Ah, amado ọ̀bàná jẹ́ halal nìṣe mubah nìṣe má jájẹ́ aláàdé mẹ́mẹ́ jẹ́ má jájẹ́ aláàdé mẹ́ni would have fine mẹ́ àkọ́nà ọkọ̀ fún alìkìdẹ́ rẹ̀ yẹ́wọ̀n ìní tẹ́tàbálì ẹ̀ yáàdì títí náà lọ aláwọ̀ tàbárakà wọ́ta aláìní ẹnẹ dúó mẹ́yàtà níbi nínú nífa mẹ́yìn yíkú mẹ́ná tó nínú lọ́wọ́ máa tí musa nínú kú bí wọ́n mẹ́yẹ̀ tàbádẹ́lì kófúrọ̀ bí ìmáàlì ene kimi kafirji ko palo pa imani faqad dhalla sawa asabi ene le imulla imono ko kwantio aya ke dogonga وَجَّ كَثِيرٌ مِّنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُم مِّن بَعْدِ إِيمَانِكُمْ من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير akpaka akọla lugbo ayakele wudo aloyi yẹni òun ní hàmẹ ní ẹyọ bókù máa yọ tòlẹ ihì lẹ abẹnẹ kánú sàábà níbi bá òun tábà lé màmá tánú abúlé abẹnẹ bá ti bá òun tábà lé bókù máa yọ sàmì sàábà níbi lè màmá tánú òun sàmì sàábà níbi ma sa'alu illa an sanate asharata mas'ala ini kuma ta nibi ba ɗan kuma ta nibi ne nuke mai guji trouser rayuwa ma ba maca di hanyar hannun da gini ninu no amma dai amma ya di da ba kawai kwan ajo ta mama kuma shi ini ni mai guji o ma ta nibi sallallahu alaihi wasallam ayi ngam sahabe te yani kulluha fil qur'an ọgbọ́dún pàkúṣaká dé ìkùránì ọgbọ́dún àmì ìnìlẹ̀ mà dé ìkùránì ẹgbọ́ yẹ́ alúnẹ́ka àni hamadu olùmẹ́sìrì ma wá sí nínú ọ̀tẹ́pà ìtàṣà yẹ́ alúnẹ́ka àni ṣáàrì àrọ̀ ma wá sí nínú ojú oṣù ìkìṣó ṣe lìfọ́ yẹ́ kìtàlù sí ìṣẹ́nkù jíjà ìtúpẹ́ yẹ́ alúnẹ́ka àni àhìlà ẹ́ ma wá sí nínú ojú oṣù kìá ní ìtọ́ ya da menege taki da oda ni wayo wa yasalunaka an dhil qarnayn ma tinini uji dhil qarnayn yasalunaka an al yatama ma tinini uji amama yaku akmal bama wa yasalunaka an al mahid ma tinini uyunu bilaki doga haila eh abu ono bilaki di haila abitu gbe kuma le kun ma da ci kun e bala kuma da ci kun wa yasalunaka ma za yunfikun tiɛn kuma awo kɔnɛ ɛn wa bi ti gbɛɛ kuma kɔɔ bɛɛ ni ibunya ti gbɛɛ kuma ka ma te nini ame ŋogu kuma ne koko ogu gɛ nima habi ti gbɛɛ kuma le ama kpɛli ami ŋu du kama kuma te nini ka ka alu ka ka ka àmì nínú ìmọ̀kùnmọ̀ àtẹ́lẹ̀ ọjọ́ ń kọ́ àìkọ́ àìkọ́ àì pàálì mí kàkiri tábí mọ̀dọ́ àkí ìṣkì hádù nẹ̀bí sallallahu alaihi wasallam àmì àmì àmì àmì ìṣkì hádì fẹ̀tẹ̀wá ẹ̀kà níbi dù àmì nínú ìkùnmọ̀ àtẹ́ níbi pàmò yóò kà níbi dù pàálì mí lẹ́kìrì tábí ojú tọ ìṣẹ̀ nánà tàmí ẹ̀sàlù nẹ́kàkiri àmẹ́wé kùnmọ̀ àti nínú yele sàmẹ́wù igi ní kò máa tẹ̀ lójú àmọ́ àmì ìrẹ́ wa sàmẹ́wù ògùgágá ògùgágá mẹ́sàlá ń abúlábí náà bá sì káyẹ. ẹ̀lẹ́kọ́ ìmádàálẹ̀ ẹ̀lì jíjì tọ́gbà ẹ̀yìn alẹ́ àmì ìgbìní ìgbìní kò máa tẹ̀ nínú sẹ́gun mẹ́ma gbìyànjú mẹ́rẹ́ àyìnlẹ̀ bàtì sáájú káwọ́bà níbi kì á tẹ̀ nínú ìgbàdí muslim amẹ́gbà ma ọjọ́ náà na bí ọmọ táàkì akẹ́lẹ̀ tí nínú ẹgbọ́ ẹgbò rẹ̀ ẹnu rẹ̀ yẹni tọ́ ẹgbẹ́ kàtí ọ̀nà lẹ́tí àmà ẹgbẹ́ egbe dùdùn rọ̀mù ẹgbẹ́ kàtí oyin ní ẹgbà àmì mẹ́sàlà yé líle dẹ́yìn àmì ẹ̀hún mẹ́sàlà yé líle wọn ojú wà wù ẹgbẹ́ tó nìlẹ́gá wà yà ni wọ́n ti dákọ̀ àti nínú yílẹ̀ wọn ti mẹ́sàlà yé lé wọn ti gẹ̀ àmì ni abengele egweji eh, ngishi amsahabi inime eh, gweji lete matane bi bona mafani bi taka yobona matane bi ani bi atama maado ani bi tuma ma yaka mo yoba mayni allahu wa rasuluhu a'lam oyo kunu chen amama tuni so aga msahabi akuma deide tangi je mama chen ni rekodo memele tabale tabale ìsàlù òní àti nínú wa mi òun àti máa bá ẹni máa ẹ ọwọ́kọ̀ ọwọ́kàgá àìrẹ ẹlẹ́lẹ́yìn ọ̀gbọ́n ayé ayé ọgbọ́n àmà gábo yìí ẹ̀yìn ọ̀gbọ́n ayé gábo ṣẹ́hùn màkíyà ní mẹ́jà gábo ìjàkí àyà má gábo lẹ́gẹ̀ẹ́ ayẹ náà ẹ̀yìn àgábo lẹ́mú kẹ́yẹ ìjàkí àmọ́ ayẹ náà èmi àmà ayẹ ayé ala oge ga-apụta aja nkwụ na ede ya ya oge na-ede na ede inini dai ami nini ehun nke ma kini iya hapunun eten ogogun ma kola yi eyi ja kini nike hapunu jojinu ogogun ma kola yi enwe ogbo ologi tupu eke ma ju eti nini yi nwere ya na la tasalu an nasiha kakali gudu ko ayre mu Allah ta'ala wadda kathirun min ahli alkitab e ekute ko abuka da daga dauma am yahudu kwa min sara ekute ma e ma chat ma di ko to ma do ma ma do ma lo ma li mi li tabal hini law yarudunakum ima yeje kuma ni kimme ko da biubi min ba'di imanikum ubikum mi imani duyi kufaran kuma mun dabi ubi kuma wanda bin wata kafiri ta da ma ngi jo ala da bala en wa ta ma ta ala ke hasadan min min inda anfusihim ayelo ki ki dubo mai ba ayelo la ce ma min ba'da ma tabayyana lahum al-haqq bi ko ga jale ga ko biro ma yaju ayelo inje mu man to ma tini kuma me ko dabi ami jiu ma ya mi kristo man ngi ja padi min matula ka dini abakpa tabale tabale tiɲɛ ka bakpa yɛn du se tiki ba inu kobi aka o ja ne ba yɛ sa o yɛlɛ madu akini yunusa yunusa gide okolo gbogbo gida tu kɔlɔ ma ɔma ɔma ko mɔlɛ kataki ɔma lɛ idu ohun tiɛ ŋun aŋudu ɔmɛlɛ ɔmɛlɛ anyi dzi o madu akini ese madu akini ese ororo o dɔw mɔdɔ bilɛ lɛ sotako malele abo yunusa akpalagide ọmaye ọlọ ije iye nwa achapapa abo yunusa adi yunusa ara yunusa mụta gile sika na tako ra akẹrẹbọ àwọn monobile ra akẹrẹbọ yi taki yunusa aje amgbagwo imgbagwo jiwu igbagwo yiwu atahun kai anigi deni ye kake ya sama kwa ma kito idala le ko ma mikel ma dungi o ma mikel ma dun o ma bu ka ni e amake amake a tele cha tu bo ene ke chidi sirke riza mam le tu bo mara kima a mara kima mu le tu bo district district he eh ma kin ana kisi mana mi merungwa eri aduni merungwa so merungwa ma te o ti mam le tu bi district he ama tu bi district he isirki ɛdi wɔyɛ tɔ alutɔla yɛ kọma ya yɛ ma tsɔ mi min kɛra tɔ wɔyɛ dukɔ adugbo ya amakɛ mɛlɛ da tubɔ mo sɛriki gaba de agodzi agodzi ya ne kano nse ne kibɔ mo aba yɔ uh, sunusi lamidu sunusi ma de tugbo mu ma ya ɔ ma yɛ ma yɛ olu bɔ fɛn akaki ni adada o ti o yàwó ẹni òun yà yọ mọ ọmọ àjẹun àtsàpàpà àmẹ àjẹun àyà àtsàpàpà ní àmẹ àjẹun àyà nọkọ kẹdẹ yìí so alukọlọ la ti wúji rẹ mà á fi tó sẹ́ńkì dáálẹ̀ bẹ́kọ́ òǹkọ́ ọmọnubulẹ̀ mà á tẹ́mà ti dàbí alo àtàwọn fi yutuma turukuma náà ti bìí tí ọ̀là lẹ́lẹ̀ alùpùpù gẹ̀ adẹ́ sẹ́ńkì tukọ̀ ẹ̀ kuma kumanya ẹ̀ ti sèkìsèkì tukọ̀ mà á tẹ́wọ̀n ti dàbí ọ̀làgídẹ́ indi kẹ̀kẹ́ agbírèdì ojá nàìjíríà ẹbá indi rédíò dúkìdó já ní nàìjíríà gbogbo akẹrẹ bí jọ fm gbogbo akẹrẹ bọ́ ṣáájà kọ̀làlẹ́ máa dùn ní ọ̀làkàgídẹ́ cnn bbc voa rfi àmì rédíò ní dúkìdó já nílẹ̀ gbàkúṣáká gbàmọ́làgídẹ́ kárẹ̀ gbogbo akẹrẹ bí sàwùdíà ẹgbẹ́ mú maka alùpùpù máa kí ní ọmọ gẹ̀dẹ́ àmọ́ ó dùn gbà gbẹ̀rẹ̀ yunusa ọjà nìkan ma, máa kí ní ṣìbìṣìkì tákùmá oyin yunusa mà àbí yunusa ṣàkẹ́ṣẹ́ àbí kejì nǹkan fún àmà àjọmọ́lẹ̀ máa oyin yunusa ju ewu máa ya oyin yunusa mà tákùmá máa kí ní ii àṣíkà kí ní ọmọ máa sùn ní ilé bọ́ máa yẹ tọ àmọ́ ẹlẹ́kẹ́ mọ́ máa dùn àmọ́ káàmọ́ máa dàálù àmọ́ àti ní mọ́ máa pàmò náà yìí kò máa nù mọ́ ọ̀làjì rẹ̀ báyìí ni mọ́mú máa dùn lè bá máa yá dọ̀ máa dàbí tí kírísítẹ̀nì tọ̀ máa ń yá dàbí máa yá dọ̀ bàtà mọ́ màkì dẹ̀ kò ń kọ́ kọ́ ẹ máa ń yá nìkì ń kọ́ ní ẹ máa yẹ nìkì yá dọ̀ máa dẹ̀. ṣẹ́kì dáálẹ̀ bẹ̀kọ́ madàbí mọ́mọ́ màkì dẹ̀ máa mú dùn ún kúrú kíná àdéjú tọ́ báyìí ọ̀mẹ́dọ̀ máa ń kúrú sí àdéjú tọ́ ẹ̀rẹ̀rẹ̀ dùn àti polisi àmọ́ máa ń dùn ìfọ́ inú màmú ikú máa bò kàn ìyẹjú ṣọ́ọ̀ṣì máa ìyẹjú ṣọ́ọ̀ṣì àmáwórí kánù mọ́lẹ̀kún máa ti tẹ́lẹ̀ nìlì kọ́wẹ̀ dé ikú mọ́ solomon aláti ẹlẹ́gìtì àìjí agujan police nigeria àmàbò ṣọ́ọ̀ṣì mọ́tò ọmọ ẹwọ ma lẹ kìdínápù mọ ma lẹ dùjú bọ àmà tẹ ẹlẹtẹ pé pàṣẹ má mẹni so to dáa lẹ tí polisi ká mẹkẹ ń yá ti sìkì náà ma ẹrẹ rẹ ẹka ig signal big from the office of big ma signal wọ oh, bí commissioner of police commissioner of police abọ́ làlẹ́ dẹ́ yẹ sọ̀ ń ká sí kébìsì jábá yẹ ẹrẹ rẹ ẹrẹ rẹ rẹ. ma dpo abala lede dpo na abula eda mu ta me for na me da office commissioner police mana kuma erere erere ma ma police to dem o ma yo lo we o la ma pade dem ki ko ma yo lo o la le ma ni o ma ka kikiri na po mu no bleka un o ma lele ma umu idabuja abaje radio wo eju facebook jẹkọ eju whatsapp jẹkọ eju twitter jẹkọ email jẹkọ email jẹkọ ọmọ akẹ oyinusa ìdọmọ àmọ kí a máa pa aláṣẹ gbẹmù a máa pa aláṣẹ tabale oyún ọ̀nà máa jíkè máa jí máa ń lóṣà pa máa oyún ọ̀nà jí máa pa ẹ̀hún gbọ́n ọ̀la yìí àmì lọ́ọ̀yà kò máa milu yi ni ni ni ni ni ni ni ni ni gbẹm gbẹm gbẹm gbẹm gbẹm ọmọ nkó pàtó àjọ ọmọ mi kò pàtó àjọ kọ́tù yọ òyọ́ làbẹ́rẹ́ kàmá yá kàjọ àmì human rights. mọ́ ọ̀ká ẹmàyà yọjílẹ̀ ọ̀làgìdẹ́ to ọ̀lẹ́gìdẹ́ ìmúdọ̀ lílé tọ́ àmìlóyè lílé ọgẹ́ ní ayé ma mẹ́rin ọmọgìdẹ́ ìmọ̀ máa ní àmẹ́mẹ́lẹ̀ tí ń dúdú máa mẹ́ẹ̀lẹ́ pa máa onúgbùnùgbùn onúkánù ọla múkè túnkẹ́ nínú mọ̀láyé kẹ má chánẹ̀ kẹ má dúwé rédíò kàmẹ́ àtùnà ní kàmẹ́ àbìsìkíní la egba ka na akpọrọ egba mana ụlọ gide n'aka ebe a enwe ogenele exactly ịnwe hapụrụ ya na lagos enwe nwoke ya na lagos amụtụ mee pakwumakwumaji amụtụ na ebe a ma mee mmakwu kpa energy ayụ yi onele aji pastọ ẹni ilẹ̀ wọn ti pásítọ̀ òun àbúkù ma àmì kidnapping cell àbúkù ma

ma wuli le tɔmɔ ɔmɔ kele yɛ mo lobele ma deke pɔsi mo deke pɔsi mo ma waka olubu mo ma waka olubu mo yɛ kake do edzi ŋa do edzi yɛ do mo dzi ŋa do mo dzi kidnapu ŋa kidnapu ma yɛ tɔ eke ne kele mi yali ke mo lobele yali kɔfɛ fɔkpa le kake de le yi o ma rekɔd ma ŋu no omi wa yɛ ɔmɔ alɛ ma ya yɛ tɛsi se yɛ adi ŋu yɛ lo sa ya ɔmɔ abi mi kibi ɔmɔ awo bi anɛ ŋu. yanihi ɔle kun ka kayi lu yiba ifo singa mɛ afɔ singa kayi ofɛ dɔ ŋɛ nɛgɛ lɛ ŋɛ lɛ ti ka yinu tɛ ne abe yinu tɛ nɔ bɛ eŋa lɛ do kidnap moto nya ŋɛ ɛnu moto ɔ ame akidnap nɛ te moto ɔbu lɛ akidnap nɛ te moto ɔbu ni bomu nɛ wɛ yi moto ɔbɔ lɛ makidnap nɛ te moto moke ɛwɔ do ŋlo eya ɔkɛlɛ ɛ kɛnɛ dabo ŋa jina ŋa ni ba tɛ o ŋa dɔn fɔ ŋa ni ba tɛ because e ta a bɛ to ŋɔ tan ne o kolo ko du ŋa tuju ŋa ma tɔ bɛ gbɛlɛ a ma ci gbɛlɛ a ma ja tolu kan n bɔra kiri n'a tun kɛ dɔ mo de ɛni ko ne jɛ a kini o biya ne a ka ko ali kuma ale a kini maa ti ni cakaya daba le ye ta ka maa kpa ne kɛ ne bɛ ju ba ne ta ti sɔrɔ ale ta kuma maa de ɲɔgɔn ba ne ɛlu yakuma yadi na bafaba.

ìdí ní pípa àníkọ́bì ń gbẹ̀gbẹ̀ ìgbẹ̀rẹ̀ dákọ̀lẹ́ wọn bọ̀dọ̀ òun ní maudi máa ma bẹ́bọ̀ ya máa mẹ̀lẹ́ bẹ́bọ̀ ya ni ọgẹ́lẹ́ ni ẹ̀dẹ́ bẹ́bọ̀ ya ọkọ̀ mílíọ̀nù ní ẹni níjọ́ àkíní kuma mene kuma yi mace a gini taba noye yawon gida yin koko zuma ko yaron yin kuru kuma wani zoro mati ne n buwa ya yama mi a gini amu wazi ki cace eyyama shane wazi n kowe oya ne gala yi ma shane wazi n ya dalun kai wazi yana amebe yama amebiyu ni yi wazi ne gala tako kuma ne gala

ame wòle ma wò ne kpe ama mu gba yi diẹ nkuma ne ti kɔntu lóyin kéka ama ta hali ta hali ama na kunga ŋa ame nɔ la dini ba ma na ro kpetu yi ayi ne mi ŋa mɛ arɔ yɛ dɔ ye mi ŋa ba ɛ abudu ki gaskiya ya ya do ɔjɔ keke wadda kafiru min ahali kitabi ɛɛ ame ahali kitabi kute ma ma an ye لو يردونكم من بعد إيمانكم مانك مكودا ببعدين متى كفارا حسدا ممن كافر دوجا يلوكم عليه من عند أنفسكما من بعد ما تبين لهم الحق بكم على جاهد القيامة فافو مدولا باهما واتبهوا كما تجول لهم دوكم أشدام كما لدينا با حتى يأتي الله بعمل بيبا كوجا الله يعني نترى إن الله أجو الله با على كل شيء قدير إشاني كوجا مدوكا كشكا نمدوكا يومان كوجي منين نعم وأقيموا الصلاة وأقيموا الصلاة نعم شايف تعالى كل يجي تبالي الله ولا يوم على دورنا وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لِأَنفُسِكُمْ مِنْ خَيْرٍ تجدوه عند اللَّهِ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ وأقيموا الصلاة مدعو دعوكم مشي مشي أشيور أما أقبل أو شيلو لهم ألو لهم ẹ máa wọ ẹ̀bọ̀ ṣe má

búta bàbá kan nínú ìlú ẹjọ gbogbo yí ẹjẹ múgbó ẹrọ ẹ máa yàn ọmọ aláwọ ẹjẹ yìí òun yà ṣe ní ma máa mẹlẹ ọgẹ lẹlẹyọ ẹkúta ọmọ mẹka ọmọ máa tọ ọrùn ẹgbogbo àmọtọ gbẹlẹ ẹbọ máa ń nìkò kàmẹ ma

imda mdi yo imdi kpi oku e adido yele emu yoyi ola mama ni e kona ona abra oku jana le baba en yoku e ja enwo che enwo che ajun e le no ena le na o mi do enu imda mdi yo wa ro ko to mi ro e ni a e ma e ma gini agwe un de ni ni un de ona un yenga ya e hola mola ẹgbàkọ̀ ọmọ ayẹ́ ṣe mọ́mí gbogbo ní kòmìsí mọ́tọ́kọ̀ má yẹ́ ṣọ̀ ní bàbá mi náà yá kó mọ́sálásí ka yá ṣòro kaba tẹ̀ṣẹ̀ bí aná òbí ayé ìwà ní tẹ̀ṣẹ̀ bí wọ́n aṣẹ́jì yọ̀yọ̀ wọ́n lè kó àlẹ́ tẹ̀ṣẹ̀ bí dúbìí ẹ̀mẹ̀ ẹ̀ní tẹ̀ṣẹ̀ bí lẹ́yìn ẹgbà chọrọ okwe ya ka maje le mene mebara mene gị eji ma ya biri ha ịkpa ma enye anụ kwụkwọ ọla ime egbe ledo mawa che njem anya kwu ume ihe a mụdị ya ọwọ ya ka alị nkejebi ya dagwo na ihe akụghị achịmị kpọrọgara adị midi mụnụ ma lebi chọọ onye daka amasị je n'ihi takwame ma chineke kpọrọ anyị ala ọma bí kílé máa tọ̀ ní gàgí ní igbóhùn yóò kama ya oli jala macho amela manabu kwa maje ti umani ne majara lo oyi owo bi butu mo gbogbo ne bo yo hun wa ye ti wi e ma ti ko ko bi ane jo so al gidere wa aqimu sala mecho wa atu zakat me ti zakat

mekpodu dangote mekpodu dantata kpodu ate gine gine eh atiku ngungun ya charle president di diploma ini ne ini ndiriri iyo ba to ati gomo ati go alkitande ko ngai o ya ti in in ko national open university of nigeria ai e. go ibrahim idi di ibro igoma ati go no ta ya ti degree nka bu ya ri jale so ati de ro mo so ta kada ku ne tun ee eh, ama onye ọkara tụ ebe na-eduga ihe ohun nke bọmanwụ ihe lẹkú mọtọ mọtọ ẹ má ṣe gẹ níbà egbò òwú ọgbẹ ayé kí dàrú náà wà nínú kí dàrú náà ẹgbà rẹ ọjọ ìjọba ajé wọn mi wọn máa ti kọ́ dé mọ́lẹ̀ àwọn ìkọ̀ mẹ́yà jí ẹ̀hún ṣe mẹ́kẹrẹ bẹ́ẹ̀ wọn lọ́kọ̀ ọjọ́ iná láha